dá lára yá dá means entertain dá means entertain a pè àwọn òṣèré kan láti dá wa lára yá a pe àwọn òṣèré kan láti dá wa lára yá